káàbọ̀ padà sórí ètò yín ètò wa alihikima alihikima ètò akọ́nilọ́gbọ̀n ètò akọ́nilóye ètò akọ́ni ní mímọ̀ ètò tó ń ṣàlàyé fún wa nípa àwọn ẹ̀tọ́ tó yẹ ká máa ṣe nínú ẹ̀sìn Islam gbogbo ẹni àwọn bàbá wa fọdọ́lá Sheikh Muhammad Kamil eh, Muhammad Awal Garu náà ni wọ́n ti ṣe lálàyé fún wa lénìí ẹ rí pé ọ̀rọ̀ nípa family planning náà la bẹ̀rẹ̀ wọ́n ní àlè plan family láì jẹ́ pé àárí ìpìlẹ̀ family gangan ìdí nìyẹn tí bàbá fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yẹn láti bi tí láti kúnkùnú láti mú ká wọ́n fi mú láti bá ká tó fẹ́ yàwó irú ìyàwó tá a lè gbọ́dọ̀ fẹ́ àti bá ti tó tí ìyàwó fi dénú ilé wa gbogbo eléyìí ni islam kọ́ wa torí pé islam ò yọ kíní kan sílẹ̀ láì mójútó nú ọ̀rọ̀ gbèsè ayé wa islam kọ́ wa látòrí ìtẹ́ lórí ìtẹ́ ni kódà bá ti sìnkú bá ti ṣe gbogbo ẹgbẹgbẹ ní islam kọ́ wa kódà níjọ́ ṣẹlẹ̀ sí wa nù sàárè gbogbo ẹ̀ lálùkùránì ti yanjú gbogbo ẹ̀ lànàbọ̀ muhammad ti yanjú kọ́lọ̀ mọ́sàbà amúládàá rẹ̀ ìkẹ́ ọlọ́run ọlọ́run kọ́mọ bá nàbọ̀ muhammad tó jẹ́ olùkọ́ àgbà tó kọ́ wa ní gbogbo àwọn ẹ̀kọ́ wọ̀nyí hmm. ṣùgbọ́n lẹ́yìn èmi náà tó fi ń kàn sí gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ olólùfẹ́ ọlọ́run tẹ́yìn náà bá wo àsìkò yẹ́ẹ̀dì pé ó kéré púpọ̀ àwọn bàbá ọ̀rá yìí nara tán kò sí tó fàájú wípé ẹnu wọn àsìkò tí a ní náà ni à ń lò gbogbo ẹ̀yin tẹ́yìn sọ fún wa pé àgbàdo wọn dáadáa ó kéré wọn àwọn tí sọ tán níjọ wọn parí ẹ̀ hmm, kò sí nǹkan tó fàájú ààyè wà fáwa láti jòkóó láti ṣètò ṣùgbọ́n kí ló kù owó kẹ́yìn bá ti gbówó wá ètò di wákàtí kan nu gbogbo ó lè máa farabalẹ̀ gbádùn gbogbo àwọn topics tí wọ́n bá bàbá ń treat wọn ni máa treat treat topic ẹyọ kan láàrin ọ̀sẹ̀ méjì mẹ́ta ọlọ́run ọgbàdo ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́run Muhammad lọ́dọ̀ ọlọ́run ṣùgbọ́n ká má gbà ìwé gbogbo nǹkan tí wọ́n bá wa sọ pàtàkì jù ọ̀rọ̀ nípa bàbá fẹ́ fẹ́yàwó anábà Muhammad sallallahu onítùnkáhùn lè mara atu lè arba'i lè jamaliha وحسابها ومالها ولدينها وأن فاصبر بذات الدين تربت يداك Ànábì ni wọ́n a máa fẹ́ ìyàwó àwọn èèyàn a máa fẹ́ bí purpose táwọn ẹlòmíín máa fi toast obìnrin táwọn fi sọ pé lágbájá mo fẹ́ fẹ́ lágbájá mo fẹ́ fẹ́ ọ̀nà mẹ́rin ló pín sí Ànábì láwọn ẹlòmíín wọ́n a máa wo obìnrin pé obìnrin yìí ah ọmọ ní ẹwà o ah ọmọ náà máa da púpọ̀ o ẹlòmíín torí ẹ̀ ni wọ́n máa fi dààmú àlàáfíà rẹ̀ lórí obìnrin ẹlòmíín kí ni ó wò lára ẹ̀ ẹlòmíì ò wo owó ọmọ yẹn ní owó ó ṣe ṣùbàjẹ́ ọmọ ọlọ́lá ni ọmọ olówó ni ọmọ onípò ni lágbájá ni bàbá ẹ̀ ẹlòmíì àwò yíhun àfìfẹ́ wàlhásà bíyà ẹlòmíì àwò ẹbí ẹbí lágbájá lẹbí ẹbí tàmọ̀dù ni mo bẹ́ bí lágbájá tán mo bẹ́ bí tàmọ̀dù tán hmm. ẹbí lẹlòmíì owó ni ó fi fẹ́ bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin ni ẹ̀sìn ẹ̀sìn ẹlòmíì á wo obìnrin mi pé ah obìnrin yẹn àsàlátù nasfat mo ti pàdé ẹ̀ kọ̀ríbù mo ti pàdé ẹ̀ àsàlátù alimuhis mo ti pàdé ẹ̀ mo pàdé ẹ̀ ní tahajud congregation olúwọlé ọgbà bẹ́ẹ̀ mo ti pàdé ẹ̀ mo pàdé ẹ̀ lẹ́yìn àsàlátù olúwọlé ọgbà bẹ́ẹ̀ mo ti pàdé ẹ̀ tẹ́lẹ̀mí ń wò nu mo buri tó máa borí a máa lo jab a máa lo gbá a máa la náà mo fi fẹ́ mo máa ń pàdé ẹ̀ mọ́sálásí àjọ máa ń gbàwẹ̀ tàtà wà ní àjọ máa ń pàdé nu tafsir ẹlòmí à obìnrin torí ẹ̀sìn àfìfẹ́ àdébìwá mú ọ wá fún wa pé fásitì fàdébìtà ti dín ṣùgbọ́n tí wọ́n bá fẹ́ fẹ́ ìyàwó ń tiẹ̀ o èyí tó bá lẹ́sìn ní kí wọ́n wá o mọ́ hmm. wá owó toró owó a máa tán mọ́ wá ọlá ọlá a máa tán kódà mọ́ wá fámìlì fámìlì fámìlì tó dáa lónìí ó lè di fámìlì tí wọ́n máa padà sọ lóko lọ́la o hmm. àwọn àwọn fámìlì kan bẹ tó ẹkú tẹ́lẹ̀ tẹ́lẹ̀ èèyàn ni wọ́n táyé mọ̀ wọn pé ah fámìlì lágbájá kwai ṣùgbọ́n ńgbà tó yá tí gbogbo nǹkan tó yí padà fún wọn wọ́n di wọ́n di dàkudà lójú ọmọ aráyé ayé ọ̀fẹ́ gbórúkọ fámìlì wọn mọ́ ó lè yí padà fún yàn bẹ́ẹ̀ kódà ẹwà náà máa bàjẹ́ ẹni tó lẹ́wà lónìí lè padà ní tí ò lẹ́wà mọ́ lọ́la ó lè lásìdẹ̀ǹt kéyin kú gbóyin iwájú ọyọ dànù ó lè lásìdẹ̀ǹt kí gbogbo kójú ó ti dà ó lè lásìdẹ̀ǹt kẹsẹ̀ ọ̀kan ẹwà lè bàjẹ́ ṣùgbọ́n kí ni kì í bàjẹ́ òun náà ni ẹ̀sìn ṣùgbọ́n ẹ̀sìn kì í bàjẹ́ lànà fásitì fàdùbẹ̀ dàtì dìn èyí tó lẹ́sìn nìní náà ni kí wọ́n wá kó fẹ́ kọ́lọ́wọ́n sàmọ́nà ẹnì kọ̀ọ̀kan wa ọlá nàbí lọ́dọ̀ ọlọ́wọ́n níjà sì fẹ́ o fámìlì wa náà ọlọ́wọ́n níjọ́ dàrú ọlá nàbí Muhammad lọ́dọ̀ ọlọ́wọ́n la hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Hmm. ẹ̀kejì tí mo wá fẹ́ fi kún ọ̀rọ̀ mi lénìí òun náà nípa Ramadan Ramadan ní wù wá lọ́ọ̀kan làwa náà ń wò yìí Ramadan mà ti dé o Ramadan ti dé o wọ́n fàsìkò yìí kàn sí gbogbo ẹ̀yin onídídùn ẹ̀yin ọlọ́rẹ̀ẹ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa lórí Orísun tó yẹ pé ẹ̀ lè ṣe ká mọ̀ wo gbogbo àwọn ètò wa Orísun ti wá gbá àwọn ètò ńláńlá kan kalẹ̀ fún Ramadan ọdún yìí wọ́n ti gbá àwọn àsìkò kan kalẹ̀ wọ́n dìídì pè mí ni pé ọwọ́ àdúrà oníhìn mùsùlùmí ni ọ̀wọ̀ làáfà láàrin wa nǹkan sáwọn èèyàn rẹ a ti gbá àwọn àsìkò kan kalẹ̀ fún yín fún Ramadan tí ń bọ̀ wá yìí lówó tí ò ní gajara lọ lágbára ọlọ́run nínú Ramadan ọdún yìí tẹ́ ẹ bá ní tefsir tẹ́yìn náà ń ṣe tefsir mọ́sálásí yín tẹ́ ẹ fẹ́ ká máa kọ́fà rẹ̀ ká máa sùn rẹ̀ tí Ramadan ó fi tán wàláyà yẹ wà àwọn ọ̀gá wa ti fún mi ní yọ̀ǹda ẹ̀yin ló kù sí lọ́wọ́ o bẹ́ẹ̀ bá ní wáàsí alẹ́ tẹ́ ẹ ń ṣe ń jojúmọ́ tẹ́ ẹ fẹ́ káwọn yẹn máa mọ̀ ká máa gbé e sórí afẹ́fẹ́ àwọn ọ̀gá wa ti ní ó ti yá tẹ́ ẹ bá ti ló ti yá yín ẹ̀yin tẹ́ ẹ mọ̀ pé tọ́ ẹ fẹ́ ṣètò ìrun pípé ni bó ṣe ìrun pípé ti sàárì lẹ́fẹ́ ṣe ni bó ṣe ọ̀run pípé ti sínú ẹ fẹ́ ṣe ni ẹ máa gbé bọ̀ iléeṣẹ́ Orísun àti rẹ́dì fún yín gbogbo ẹni tẹ́ mọ wá ń kẹ́bù fún wa lórí ètò Ramadan Kareem tá a máa ń ṣe ní sáàrì látàgùn márùn sagun mẹ́fà ìyẹn náà tún bẹ̀ẹ̀nbẹ̀ ṣẹpẹ́ lọ wà àwọn ọ̀gá wọn fọwọ́ kan rárá wọn ní Ramadan kerim yẹn kọ́ máa lọ bẹ́ẹ̀ ah Allah akbar bàbá Fẹ́mi Adéríbigbé Ọlọ́run níjọba jẹ́ fún wọn láéláé àti gbogbo àwọn ọ̀gá wa tí wọ́n kó mọ́ra tí wọ́n jọ ń ṣètò nínú iṣẹ́ ń wọn ò fi ààyè lẹ̀ fún pé ẹlẹ́yàmẹ̀yà abẹ́lẹ́sìnbẹ̀sìn nínú ibi rárá gbogbo apátápátá ọ̀kan náà ni wa gbogbo alájọ ń ṣe papọ̀ ọlọ́run ní balẹ̀ṣẹ́ náà jẹ́ so tó bá wá rí bẹ́ẹ̀ Ramadan Kareem tọdún yìí a fẹ́ ẹ̀bùn kó tún ju ẹ̀bùn lọ o a fẹ́ kẹ́bùn ó bò wá ń bi dàrú gbogbo ẹ̀yin tẹ́ ń ta sọ ẹ pè mí ẹ tètè pè mí máa wá bá yín ẹ̀yin tẹ́ ń ta kódà ẹ̀yin tẹ́ ń ta lẹ̀ a ilẹ̀ a ilé a mọ́kà afẹ́ afẹ́ amẹ́ríkà ní ọba lamẹ́ríkà kó mu wá tó ẹni tó bá jẹ amẹ́ríkà ọ̀sẹ̀ báwọn yẹn ń jẹ lọ́tìrì ẹ fún ẹ̀rọ lamẹ́ríkà kọ́ lọ sí kọ́ lọ sí kọ́ọ̀sì oṣù mẹ́fà ń bẹ̀ náà ara ẹ̀ náà ni lágbára ọlọ́run ṣáà láò tá a bá ti ń béèrè béèrè táwọn yẹn bá ti ń dáhùn báyìí á mọ̀ kó yẹn fún wọn ni ẹ̀yin tẹ̀ ẹ̀dẹ̀fẹ́ so onígbọ̀wọ́ náà nínú àwọn ètò náà abala àkọ́kọ́ ni abala kejì abala kẹta ní abala kẹrin ni à ń retí yín ẹ sáà ti pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi àbí àlè kí má tìyín náà lẹ́yìn náà fẹ́ kó wọlé lọ́sọ̀ọ̀sẹ̀ lẹ́fẹ́ ká máa da yín mọ̀ ẹ pè mí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ máa pè mí sí náà ni